Mamu on one condition. Yeah, Omani that is served with coughing. But what gets and one no yẹn say, a máa ṣe shh shh. That way, ó máa fi mí sí mood láti fẹ́ mu. But bó ṣe wà yìí ó ti wà too plain jù, kò jọ nǹkan tí mo fẹ́ mu.